náà bísílá àpẹẹrẹ ọ̀hún ní ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí àgbà lọ tí a ti lọ kí ìrọ̀ dúró kọ́lọ̀ tó wà ti àlàyé ọ̀yọ́ àwọn nǹkan tó yẹ kí á pẹ́ lórí lórí ọ̀rọ̀ ìfẹ́ kọjá ìyàwó bó ṣe jẹ́ ìlànà ní ìṣẹ́bájú bó ṣe jẹ́ ìfáìmì ọ̀kọ̀rẹ́ kí ṣoṣo láti bó ṣe jẹ́ lánàá àwọn ọlọ́run lórí àtúnwá ìjọba orí ọmọ a dé òun ni tó lè ṣẹlẹ̀ ó kẹrin ní nínú àtàwọn ọlọ́run ọmọ tó òjò ti fẹ́ wọ́n lè bímọ. Mo bá wọn kádà lọ ọlọ́run àsìkò yóò fi lè ṣe kí ni o kéde. Mo wọ́n sọ ọ̀kà lọ èmi gángan fi fún àwọn ọ̀kan nínú àwọn ọ̀gá wa tó ń lọ sí ìjà dáadáa tó jẹ́ ìnáwó dáadáa. Ó fẹ́ lọ wọ́n bí à ó sì lọ Ẹ mọ̀, ó jẹ́ òun kọ́ owó yìí ẹni tó jù sí wọn lọ dáadáa yìí àti fẹ́yàwó ní òun lé fẹ́. ọ̀pọ̀ ìdẹ́gbẹ́ náà ló lè ṣubú. fúnra ìyàwó yẹn sẹ́wọ̀n ní obìnrin náà ní ẹ̀fí àtẹláwọn tí wọ́n fẹ́ mọ́ gbáyà lé lórí. àwọn tí ìjọba ìgbé ti ti ẹ̀ ká má ti yàwó mi. ọ̀pọ̀ ìdẹ́gbẹ́ tó ní ìlú ló ń lọ fúnra títà ló wá lọ àpòlóṣì àbọ̀dá ìyẹn lọ́ọ́ one point nine one point five one point àwọn dada oní olákùnrin ògbà apá ó ti tọ́jú ẹ̀mí tí ọkọ̀ bá fẹ́ wí ilé ìwọ̀n ṣe kí ni o ó bá ti bàjẹ́ sọ ó wá kọ́kọ́ ọkọ̀ náà ti lè bá ti bàbá ìgbà ìgbà ìsọ̀rọ̀ ó ní orí ìgbà ìgbà ìgbà ó sọ fẹ́ ìgbà ìgbà lọ́sùn ìyẹn wá fi lọ ìwé tí ó wú bẹ́ẹ̀ nínú méjì lọ ló dáa wá sí àmì oṣù mọ́tẹ́ lọ́wọ́ tí ọ̀bá jábọ́ kù bẹ́ẹ̀ sí o tí èdè ló ní máa lòdì àwọn ìjọ tó lè fi ọba lọ́jọ́ kó wá láti fún ẹ tí wọ́n náà fẹ́ wọ ọmọ ẹgbẹ́ àti ọ̀rọ̀ ní oṣù tí o ṣùgbọ́n bá àtúntà sọ lé òun lè yà á ní ìṣèjọba àyàwó mi ti ọ̀rọ̀ mi jẹ́ ẹgbẹ́ wọ́n bá wà láti ra wọn. túbẹ̀ bá ti lò sí ọdún tó òbí mọ̀ tó ọ̀dọ̀ máa gbé ọmọ ọ̀hún lọ fẹ́ àwọn ọmọ àti wáyé àbáwọn ọmọ tó lè gbé orí ọkọ tí wọ́n kọ́ máa fún ìjọkùn ẹ̀yìn wọn sọ fún wà láì nínú àwọn ọ̀rọ̀ lọ. òkú àti kòkòrò èlò nígbà ìpàdé balùwẹ̀ kódà lóòótọ́ sọ̀rọ̀ fún èyí àwọn ọmọ náà ọkọ lòun wà sí fẹ́yàwó kejì sí. àmọ́ tí wọ́n nígbà para rẹ̀ kọ́ fún fóònù ọmọ tó máa lẹ́gbẹ̀ẹ́ lọ wá pè lọ wá sí pé èkó tí wọ́n ọbẹ̀ fọ́kọ́ ni ọbẹ̀ ìdájọ́ ọkọ àwọn òbí yóò sùkú rẹ̀ dání ní wọ́n padà lọ rẹ̀ ní wọ́n wà lọ́ lọ́ba wá ìgbọ̀lọ́ba fi pépè fọ́kọ́ rẹ̀ ọ̀wá fẹ́ ìkó ṣùgbọ́n gbogbo tó ń ṣe yẹ yóò máa bí ìfẹ́ rẹ̀ kò sí ní ọkọ̀ ọkọ̀ wa àwọn fámílì ọkọ̀ yóò yọ sí àwọn òbí ìkọ̀ọ̀kan àwọn orí àwọn olórí mi lóríkà tí ọmọ ọ̀gá ìwà ti ń fẹ́ tọ́ bá dà àyẹ̀kọ́ gbogbo àwọn tí ó dáwọ̀ ọ̀gá ẹ̀rọ ó sì máa ń tún máa jẹ́ ọkọ̀ rẹ̀ ọlọ́wọ́ àjẹsọ́ ẹ̀kọ́ máa tàbí òun lọ́dọ̀ tó wà á tẹ̀sọ́ wá ní aṣáájú owó lè ìdílé ọ̀rọ̀ ní wípé nínú kádà ọlọ́ àti òṣìṣẹ́ ọlọ́ ara òun ti wà lórí ti wà lórí kí ni aburú àwùjọ tó wà lórí nínú aburú tó wà bẹ̀rẹ̀ ẹ má ọkọ ló lò láti ọlọ́wọ́ ẹni tó ọdún márùn-ún ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ò ọ̀rọ̀ ọdún ṣé lọ sí ìjọba wà wà láyé àtiwájú rẹ̀ tí mo mọ̀ ọjọ́ tó ju àìsàn yọ ọdún ní ọkọ̀ kan tí ò rọ́mọ́ bí. kádà àwọn ọlọ́run ti kọ̀ sí ọmọ mi ní ìlú kí ni ọkọ̀. mo fẹ́ ṣe sọ́nà lè fi abala ọmọ abala kí ni ìyàwó mo fẹ́ mọ láti ní ìyàwó. onígbà tí àwọn obìnrin máa ń gbàgbé wáyà bí òfin ọlọ́pẹ́ ọlọ́pẹ́ ìsìn kàbáwọ̀ wà láyé lójú olùkú. irú obìnrin tí ó sì kú òye ọkọ ó sì bọ̀ sílé ọkọ ní owó sílẹ̀ ó sì lè wọ́n sì lè lánàá ṣẹlẹ̀ ó sì lè lè lè. tọ́lọ̀ bàbá yẹn káfẹ́yàwó ní ìlẹ̀ sàálẹ̀ ta ni ó fi wọ́n ṣe nàbà wà nínú òbí bí máa ń lé ọkọ ẹ̀yìn ó lè jẹ́ pé wọ́n wá lórí problem ọjà pé wọ́n wá lórí kí ni o lórí problem ṣùgbọ́n pẹ̀lú àgbà yẹn káfẹ́yàwó ní ìlẹ̀ ìwọ àtọkọ fira nílẹ̀ ọlọ́mọ ẹ̀fọn tó wọn fọ ọmọ yìí ó rán tó ààrẹ ìtútù orí àtàbí àtàlà wọn fi káìpọ̀ tó kún ti wà lọ lórí jásí pọ́lọ̀ nìkan ló yẹ ọmọ nìkan gbogbo àwọn tí wọ́n tọrọ wọn lọ́ba ti fún wọn lọ́ba àbá àtàlà lẹ́yìn tó tọrọ ẹ ò lè rí lókè máa sọ fún ẹni máa tó parẹ́ ó lè rí ọmọ ọ̀rẹ́ rẹ̀ kẹ́kọ̀ọ́ ṣe lè káì máa pọ̀ ṣùgbọ́n ọmọ tòun náà bá ti tó báyìí ẹ̀kẹ́ ìfẹ́ sọ ẹni ìfẹ́ máa kọ́ parẹ́ ó títẹ̀ ní ọ̀pọ̀ wá sí ọ̀pọ̀túnìtì lẹ̀ tó kò bí ọmọ tó lẹ́wà ọkọ̀ fún ìgbà kó lè kí ni kọ́lọ́ ṣe kọ́lọ́ máa lẹ̀ fún ẹ̀yẹ̀ sùn kọ́lá ní sùn àbúkọ́ lọ sí mọ́ta sọ́nà àbúkọ́ lọ sí pé bàbá ń dá ìgbà ìlà ń dá pé bàbá yóò wá àwọn tó lè ṣe lò náà ìlú àwọn tó sì náà kì í ṣẹ̀rí àjọ ìdárúkọ lọ jẹ́yàwó òwe abala àtọkùnrin abala àtọkùnrin ó lè mọ́ta ìmọ̀ ìgbà òjò òjò torí kò wọ́n ti lo gbogbo ọ̀dọ́rẹ́ kódà ìwọ́ọ̀sì ẹ̀ ìlera ni wọ́n kó bẹ̀rẹ̀ sí bọ́ọ̀lù àwọn kó bẹ̀rẹ̀ lórí pọ́blẹ́mù fẹ́gẹ́ ti bẹ̀rẹ̀ kò tó bá ti gbé pọ́blẹ́mù rẹ̀ lè wà pàmà ní ẹgbẹ́ òkú bàbá ṣùgbọ́n pẹ̀lú gbogbo wẹ́yà mẹ́díkà ti ní kankan àwògbé á ń mú ní lórí pàjọ́ lórí kankan àwọn kàmí òkú ọkọ̀ bá fẹ́ yà lórí ìgbọ́ àwọn ọba lọ́yà lọ kádà lọ́wọ́ ìgbà ìyàwó mi bá pọ̀ ní ìlú òkè ìwé ẹ̀ wà sí ọ̀wà dáadáa ìgbà tó kọ́ fẹ́ ìyàwó mi ìyàwó mi lè lo ìjọba ìyá ìgbà ṣe ní ọ̀wọ́ ọbẹ̀ tó yẹ kí ẹ bá fẹ́ máa wà sí ọ̀wọ́ nínú òmìnira kó làwọn àwọn ọ̀dọ́ méjì àwọn àbáwá náà wà ní ọ̀dọ́ ìgbà tó wà ní ọ̀wọ́ ìlọ́kùnrin àti ìgbà àbáwá yàrá sọ́jà àti òwe tí ìsìlámù ọ̀la fi ààyè

ọwọ́ fún táwọn ọmọ ẹgbẹ́ ọmọ rẹ irú ẹ̀sẹ̀lẹ̀ ní ìwé àti àpá àtọ́sọ̀rọ̀ ìfẹ́ ìyá tí wọ́n fún òbí máa ń lọ ọkọ̀ gbogbo àwọn ìyàwó mẹ́ta ní ìmọ̀kọ̀ ìfẹ́ ìtọ́wá tó ń bà wọ́n òun lè ní ẹ̀kọ́ òun lọ́sẹ̀ àwọn ọmọ ẹ̀ka wá lè wò ó fẹ́ máa kó èso fún ìyàwó wọn pé àwọn kọ́ ni àwọn lọ́sùn mọ̀ọ́dá wọn ó ní wọn láà ṣé màmá wa mọ́tò wà lọ sọ́tò wà ṣòkó láwọn ẹgbẹ́ wọn kọ jáde wà sọ́tò wọn wọn ẹ̀ ọmọ náà bàbá bàtà gbogbo dáadáa ló fún yá yẹn èyí tí a yẹ sá padà wípé ọba wa da wípé sẹ́ẹ̀mà tó kò bí ma ọkọ̀ tó sọ fóde ọ̀sán ma tí ó tọ̀ bí ẹ̀ wọ́n yà jẹ́ wọ́n yà jẹ́ bí náà ó lè fa fọ́ta àlọ́ àná ọmọdé aláàbò iná gbé iná gbé iná nù sẹ́ẹ̀mà tó kò bí ma ọ̀dẹ̀dẹ̀ tí ó tọ̀ bí ẹ̀ ọkọ̀ ti dànù irú àdánwò tí ó kàn ló lọ́jọ́ alẹ́ Islam ṣe kí ni o ó ti àbá àti ẹ̀sìn bẹ̀rẹ̀ tó bá bọ́ tọwọ́ fi tọwọ́ gbé àwọn ìyàwó mi nǹkan kan fẹ́ tí wọ́n bí mọ òun tọ́jú lọ ó lọ sọ́ọ̀bẹ̀ kádà àwọn ọmọ rẹ̀ kó òun ṣe kéde o fún ìyàwó àìsà ìpàdé sọ́wọ́ sọ́fà ìyàwó àìsà ọ̀sọ̀fà àwọn àtàlẹ́ kọ́sí tọ́jú ìyàwó àìsà tó olùdíjà sí pé ìlànà tí ìlànà fi kalẹ̀ yìí àwọn àfáà ńlá ìtọ́wọ́ ìlàgbára wọn ni o àwọn àtàkùn pé òun ní wà fẹ́ẹ̀kì fún òfin yẹn. jọ̀mọ́ ẹgbẹ́ ká fún mi abala yẹn. abala mi yìí ní pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìgbà ṣáwà sẹ́ṣuà ọ̀dì wọn agbára ọkọ̀ láti fún omi wọn olùkọ́. bọ́lá oúnjẹ ṣe jẹ́ ìlú obìnrin àìsí wọn tó sẹ́ńtímẹ́tà ọ̀ ẹ̀yà àti àwọn ọmọdé wa yìí bọ́lọ̀ ti dá wa ayàtọ̀ àbá àwọn bẹ́ẹ̀ ní ọkọ̀ bọ́lọ̀ ṣe dá òde náà lò ilé ẹ̀sìn láwọn ọmọ ilé ìjọba sára tí wọ́n máa ń lẹ́sọ̀ ọ̀gá fún ìyàwó wa ìfowópamọ́ fún ìyàwó ọ̀wá dá lọ náà irú àwọn ọkùnrin tó ọ̀hún fún lágbára fẹ́ẹ́

láti má ra ìyàwó wọlé láti má ra sọ̀rọ̀ ọ̀sán rẹ̀ láti má kó nínú wàhálà wàhálà àtàyè àtijọ́ ìgbà ìyá ẹ̀sìn sáwù lóṣooṣù obìnrin ó ṣoṣọ yóò lu ìlọ́ọ̀jù kúlù ìwúwà وعتقد في ساعة المحيط ọlọ́run wà lórí nípa menstruation nípa kíni menstruation sọ fún wọn pé abrach ìtumọ̀ méjì làwọn àpò onídẹ̀ẹ́sì ni wọ́n fún abrach ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀gbin ẹ̀gbin ní ẹ̀gbẹ́ nǹkan oṣù yẹ́sọ̀rọ̀ ìtumọ̀ kejì ìnira ní bẹ́ẹ̀ ni méjèèjì ló lọ ẹni ó lè lẹ́yìn ẹ̀kọ́ ló lọ lọ sí ẹ̀sọ̀ mi ẹ̀jẹ̀ ẹni sọ̀tọ̀ máa wọ̀ ó ní wọ́n bí àfún kàríà ó ní òun ọ̀jẹ́ kékeré fún òun èyí pàṣípàrà bákan náà kí lọ́ọ́ fa menstrual pain animal menstrual pain kí ni ìtumọ̀ menstrual pain ìlera tó bẹ̀rẹ̀ rí látara kó ṣe kéde ó ṣe tó ọlọ́dẹ̀ sọ̀rọ̀ fúlàní kúlù wúwà àzà ànímọ̀ ní ìlú yẹn fẹ́ ẹgbẹ́ ní ìlera rẹ̀ fún mi tó bá níbẹ̀ fà á bá sì lù ú lè sá à ìmọ̀ yìí ẹ mọ̀ sùn máa wọ ọbẹ̀ ẹ ní sexual intercourse àwọn àpáàlẹ́ náà lè má ti wọn orí kí ti wọn orí jù mọ́ wọn ṣùgbọ́n yẹn ò kì í dàbí bí magana ó mọ̀ sí báwo ni yéé ti dọ̀rẹ́ wa lè kékeré aláìsí ìlú rẹ̀ òde náà ìyàwó lọ́nà ìgbìmọ̀ social seven days ní máa ṣe average oṣù ní five days jẹ́mọ́sẹ̀ pọ̀ níbi ọkọ̀ oṣù gbọ́dọ̀ wọ́n ojú ara rẹ̀ ẹgbẹ́ àti ìfọwọ́ kárẹ́ ní à ń tagé olè tàbí kí màgánàgán ní wọ́n fẹ́lẹ̀ náà irú àwọn nǹkan ni wọ́n máa fẹ́lẹ̀ ní kéde oṣooṣù ajẹ́pẹ́ ọkọ̀ ó láwọn ọjọ́ tó máa gbọ́ lé

àìsàn yẹn tó ń padà yìí ah, kí ló dé òkú tìrìtì ara òun ọkọ náà tìrìtì ara ẹ̀ kọ́kọ́ tó àbá òkú dọ́gbọ́n sí ìṣúlẹ̀ náà sí ètò ìgbà dọ́gbọ́n sí bọ́ọ̀lù ọ̀ká ìgbà tó wáyé sẹ́wọ̀n nígbà tó wọ́n fèsì náà kìí kó bẹ́ẹ̀ kẹ́kọ́ wọn bá ti wù ó bẹ́ẹ̀ bí mẹ́tọ́ ọ̀fẹ́ bá ṣe o wọ́n ti wà fẹ́ léwu yóò fẹ́ ẹ̀rú sọ̀wá lé ọ̀bọ̀ wà fún un. irú wọn sì pọ̀ ní òòlù five thousand pọ̀ two thousand people one thousand all our people wọ́n pọ̀ ní orí ìgbàlódé olórí tó ń báyìí wọ́n lọ́ọ́ máa wọ̀ ọ́ wọ́n sọ wọn. èyí tó kọ̀ lóṣù àmọ́ ṣe ìlọ omi méjì lẹ́fà mẹ́rin sẹ́yìn ìgbà ni wọ́n máa ṣí ti àyùsọ̀rọ̀ bú kò ṣe fẹ́ kán fẹ́ àwọn ẹni ọlọ́ọ̀ tọ́mọ̀ àwọn ọ̀rẹ́ owó níyàwó lè fi oṣù ní mẹ́ta oṣù ní mẹ́rin tẹ́mọ̀ bí àìsàn bá fẹ́ ló bá fi iye ààrẹ ẹni méjì mẹ́ta mẹ́rin omi kéde omi mẹ́rin dára ní yàtọ̀ sọ́rọ̀ menstruation obìnrin tó bá tó bímọ lè fáàsù ilẹ̀ ilẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ bímọ yìí a máa dé forty days obìnrin ní obìnrin ní five days ten days ní ìjọba àgbà à ń sọ̀rọ̀ ọjọ́ márùn ọjọ́ lórí ọ̀rẹ́ wa kò ní mára bí ìyàwó wa bímọ ọlọ́run bá ti lè dé ìfáàsù ọ̀rẹ́ wa bá tún kára mẹ́rọ̀ tó lọ lọ àwọn àmì ìdílé àwọn àmì ìdílé tó lọ sọ pé ọ̀rẹ́ ẹ̀jọ̀ à wà láìwọ̀ à ètò ilé kí ní lọ́rọ̀ lè rí ọ̀rẹ́ wa tó bá kọ́ ọ̀pọ̀ ló tó kó bọ̀ pẹ̀lú àwọn ẹ̀jẹ̀ tó ara wọn ni lọ́kọ́ wa tó kó lọ́ba tó lọ́ba tó ń tẹ̀sẹ̀ bí ẹni tẹ́sẹ̀ rẹ̀ ti wó èdè òfin pàwọ̀ ọ̀gbẹ́jọ́ pàwọ̀ wà lẹ́jọ́ wa bọ́ yọ̀

àáfà ló tún ń bẹ nínú àwọn obìnrin tí wọ́n bá lóyún ọkọ̀ ọ̀gbọ̀dọ̀ sọmọ wọn ẹ̀yọ́ obìnrin lélẹ̀ yòó èmi lè fi ojú ara àti mọ ọmọ kéésì èyí mẹ́ta mẹ́rin márùn àwọn obìnrin sábà ti lóyún wọn ọ̀gbọ̀dọ̀ balẹ̀ wọn ọ̀gbọ̀dọ̀ fún àtàdá wọn ọ̀gbọ̀dọ̀ ṣiṣẹ́ wọn wà lára wà láì lójú náà lọ́dà sí wa ó jẹ́ àfa àfúnà dáadáa tíyàwó ìbá ti lóyún ọ̀gbọ̀dọ̀ sọ kò ní ọ̀wà rẹ̀ ọmọ méjì ó dà wọ́n ká sọ communication nínú ọ̀sẹ̀ yìí wọn kí àwọn ọmọ wa ti ló dé báyìí tí ó fi di oṣù mẹ́rin márùn-ún báyìí yọ ọmọ ìṣúni kò sì gbọdọ̀ dáná jẹ kò gbọdọ̀ dáná kẹ́ ẹ máa polówó ó lè wá kí o kọ́fà lọ́la ó kí o mùsùlùmí jẹ́ ọgbọ́dọ̀ sí àlà. tọ́kọ bá tó súnmọ́ lásìkò wọn yóò rí nínú ìlọ́mọdé ìlọ́lọ́run ti sọ nípa oyún nígbà ọlọ́run ọba sọ nípa pé ìyá rẹ̀ lóyún rẹ̀ wàhálẹ́ àláwàhálẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọrụ ti sọ oyún bíbí yẹn jẹ ọlọ́run ní wàhálà lórí bíbí oyún ẹjọ́ ọlọ́run ẹ̀jẹ̀ ọmọ ẹ̀mọ́ bá nàbí sọ ẹ̀rọ ọlọ́run bá wá báwọn ìṣòro ìgbà tó ti fi ká jẹ wọn ọmọ ọlọ́run lẹ́nu ní kẹ́ ìjọ wọn ọmọ jù sọ́lọ̀ ọmọ tó lè sọ bẹ́ẹ̀ ẹ̀rọ alákòóso ọlọ́run nígbà tó wá bá nàbí àtúntà àtúntà àti àtúntà ní kí n ṣe dáadáa ní oníkú mọ́ta ìyá àwọn ìlú ọmọ náà àlejò ìdájọ́ ìṣe dáadáa ní àbí ìyá àwọn ìṣe táà ní ṣe dáadáa sí ìyá àwọn ọmọ tí kò sọ àdàbí ìdá ọ̀dà lẹ́yìn ẹ̀ẹ́dẹ́ta fún mọ̀ àbáàkà lẹ́yìn ìgbà tó lọ sí bàbá rẹ̀ fọ́ọ̀mù bá ní four thousand lọ́wọ́ tó kó three thousand fún ìyá rẹ̀ tó fún bàbá ní one thousand ẹ̀yin obìnrin lọ́wọ́ ti ní question tó sàbò sí àbúrò sàbò tó sàbò kò sàbò sí. Fẹ́ẹ̀ ọlọ́run tó ní kó wọ́n lè lè so sí ìtòwọ́ ìlọ́wọ́ ní kọ́kùnrin ọ̀rẹ́ rẹ̀. kìí wá sí pọ́ọ̀nà rẹ̀ kìí fún mi gbogbo ọkùnrin yóò fẹ́ ṣùgbọ́n kí dùn ọ́ torí pé ìgbà tẹ́ ẹ lóyún wàhálà ọmọ yẹn ìjọba ẹ fẹ́ bí mọ̀lẹ́ká kú ìjọba ọ̀ní ọlọ́run ìjọba mẹ́rin lọ ọwọ́ ọkùnrin ló ti máa ewu ìtọ́jú ọjọ́ ń kọ́ kí lọ́pàá tó bèrè tó ń tọ́mọ lọ́wọ́ ó lọ́wọ́ àwọn tó lè lọ àwò torí ilẹ̀ ẹ̀gbẹ́ ìgbà àwò ebi torí ọmọ ìgbà ẹ̀wò àbọ̀ gbogbo àwọn àmìlà yìí ìgbẹ̀ǹdẹ̀ òní ìlọ́ọ̀dẹ́ tó bèrè ní ìgbẹ̀ǹdẹ̀ bá tọ́mọ lọ́wọ́ dàbó ti parí nípa ó yẹ kí ọkùnrin ọmọ ọ̀sán wà ibi tẹ̀lá yà aláàlì olówó òṣèlú ọmọ mú ọ̀rẹ́ wa náà fún kékeré o tó pàlò ìwọ ilẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ ọmọ fún kéke ó sì lọ́pàá lọ́wọ́ pẹ̀lú òde ọmọ pàtì ẹ̀ ọkọ náà pàtì ẹ̀ ìwọ ìlú ọ̀rọ̀ kò dáná ìwọ náà lọ́wọ́ lọ sọ ìwọ nìkan ìwọ náà lọ́wọ́ lọ sútù ìwọ lọ́wọ́ ọmọ lọ sùkú ọmọ ti ti máa rògbò ọmọ fẹ́ ní ìmẹ́ wà láì tọ́ bá fún yọ̀ọ̀fẹ́ ni ọmọ tọ́lọ̀ wà á mọ́tò bẹ̀ sẹ́rí ìyàwó péré bí wọ́n á bọ̀ láyé ìgbọ́dọ̀ mọ́sọ̀ ọmọ lórí ìgbésẹ̀ ìgbésẹ̀ lọ́dún kan ọ̀dún lọ́kọ̀ tó bá tó lé kí èso ọmọ tí ọ̀nà jọ ọ̀dún tàbí ẹ̀kọ́ ìwọ́n jáde lọ síbi òwò ọ̀pọ̀ lórí táwọn ọmọ tó ní kó lóun kàkà owó lé fún òdílé jì lọ iná wà láì wó ní ọ̀sẹ̀ náà ọdún ẹ̀rù pé owó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún pẹ̀lú gbogbo ń bá a yìí tí wọ́n bá sọ opportunity kọ́kọ́ ní ọjà ìyàwó social vibe ìjọba ìṣẹ̀lẹ̀ ìjọba báyìí ọ̀pọ̀lọpọ̀ ní òkú fẹ́ ìrìn kan lọ́pọ̀ ní lórí oṣù láwọn mẹ́ta náà ò kí tó lọ kó láàrin ẹ nàìjíríà ti sọ gbogbo ara wọn tó máa lọ

abẹ́gbà méjì jọ́ sí ìṣùgbọ́n ni ọlọ́dún méjì sí lọ́ta ṣóò ilé ojú lóòrùn láti jẹ apá tẹ́lẹ̀ lórí ìlú ṣóòtù kọ ọlọ́dún méjì òbí lọ wọ́kọ rẹ̀ pé tẹ́ ẹ̀kọ́ tó tẹ́lẹ̀ lọ́rùn lọ́dún jọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ̀ kọ́kọ́ sí níyàwó ibù kó kó lónìí yóò kù nínú ọlá onídẹ́kọ́kọ́ kú ìwọ náà kú tẹ̀lé jẹ́mọ́ ìyá ń ti máa sọ fún ara yìí sóbi ọwọ́ àwọn àwọn tó wọ́n ń tẹ̀lé tó bí wà compatibility mú àbàmọ́ àwọn àdéhùn kèrè tó mú wọn wà ní ẹ̀kọ́ iṣẹ́ ìjọba ẹ̀kọ́ abalẹ̀ wà wà fáà sáré lè dé ẹ̀yìn nígbà tó ẹ̀ṣẹ̀ bá ẹ̀yìn tó bá já sí pé ọkùnrin ó ní ìṣẹ̀ṣuáré ìgbèrú bá ti sáré sórí náà lọ́wọ́ méjì ẹ máa gbọ́ mi obìnrin méjì lè tó bá dá wípé omi náà ó ní ìgbọ́lọ́pọ̀ méjì àwọn àǹfààní sáyé òkè parí àdánwò wàhálà ìfòòró ìjàjàgbó akátá kí ìrànwọ́ wọnú ara wọn bíbọ́ wọn bàbọ́ sùn ilé ó mọ̀ ìṣẹ̀lẹ̀ níbi tó rí ìwé kọjá ọ̀rọ̀ ìjọba ẹ̀sẹ̀ wà wà lọ. Síbi bá ń yàwó lórí rẹ̀ àtẹ̀wò tán bá lórí àmọ́ lórí tí wọ́n bá wọ́n kọ́ méjì mẹ́ta tó wọ́n wá lórí ọmọ ìlérí òun fún lọ fún láti lórí ọmọ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹ tó bá ọmọ náà dà á nílé ìlànà. ìyẹn nìkan tó wá kọ́ bọ́ọ̀lù ń ṣe dá owó mi àwọn tó ń ṣẹlẹ̀ sí ọmọ ń tètè rí ní sexual health lára sí wọn. ibi ọba tí wọ́n ti àpolímù kàtà sọ fún ọba tí menstruation ara ló wù nínú yọ̀wọ̀ mi tọ́ba ti lè lórí èdè ibi rọ́rọ́rọ́ tó fi bì ibi ọba jẹ́ pé ìkọ́ ti ń ga ọjọ́ pé kókó lè jẹ́ nìkan ó ti fọ́ mẹ́rin lẹ́ẹ̀mẹ́ lóró ó ti jókòó lẹ́ẹ̀mẹ́wàá ibẹ̀ yóò fi lé owó àwọn ọ̀ṣọ́ àtúntò tó ti wà ní. ìjọba wọn ti lọ́kàn àbá bàbá tó ti wọ éèdì yóò kọ́ ní ti omi. tó obìnrin ṣe é fi orí mọ́ ọlọ́run ìjẹ́ kí ìrànwọ́ máa ṣe bí mo kọ́ wọn dàpọ̀ ìrànwọ́ dàpọ̀ làbúrò lọ́sọ̀ọ̀ṣẹ̀ ló jẹ́ bá wọn lọ́la lórí ìsìlẹ̀ wọn a máa gbọ́ wà lórí ọlọ́run ìjẹ́ ìṣèlú òkè wa ààrẹ náà ó ní ìdíkà mọ̀ sí i tààbù ìgbàgbà fífẹ́ kọjá ìyàwó kan òun ló ń jẹ́ solution sí kábẹ̀lú ìmọ̀ ìbẹ̀rẹ̀ àwọn àmì ẹ̀rẹ̀ kan tó kọ́ sẹ́ńtà bá tún wá wò ó pẹ̀lú àwọn nǹkan ní ìtọ́ pẹ̀lú àwùjọ ìjàmbá ìjẹ́ká bí àwùjọ bẹ́ẹ̀ ní ìjẹ́ká sí àwọn àmì gbogbo àṣà tí etí ìlú èkó lè àwọn àtàwọn ẹ̀mí òun kan farapátá fẹ́kọjá nìyàwó ẹgbẹ́ tó dúró láfíríkà káfíríkà dúró káfíríkà dúró ṣẹlẹ̀ ọ̀pá káfíríkà kìí ṣe mẹ́rin ìyẹn ló fẹ́ yàwó ọ̀jọ̀ onífẹ́ tó onífẹ́ tó onífẹ́ tó wọ́n ti kù ọkọ̀ ló strong jù òní ìtàkùkà wọn. ẹ wo kéésì sọ̀rọ̀ láwọn ọba ọba nílẹ̀ yìí náà. àwọn èèyàn ọba òyàwó wọn sùn. ẹ orí íńtánẹ́ẹ̀tì ẹ láwọn orí íńtánẹ́ẹ̀tì ẹ láwọn kéésì. àwọn ìyàwó àwọn ọba ọba tí òní sábì ní orí ẹ̀kọ́ wọn lọ wọn fún wọn náà àwọn ọmọ tó bá fáìn àwọn ọmọ tó kú fáìn àwọn ọmọ tó ti gbé wọn ní kùkù àwọn náà wọ́n kẹ́kẹ́ wọn ni wọ́n ta fún àwọn ọmọ yìí àwọn bí bàbá wọn ká dára dára. ṣùgbọ́n tó Islam kìí ṣe kẹ́ màmá ẹni sí kìí ṣe kẹ́ màmá ẹni wà kìí ṣe mẹ́jọ kódà tó ti máa maximum méjèèjì ló fọ̀. nínú àṣà Islam àti àwọn àṣà tó yàtọ̀ sí Islam ló lọ́wọ́ dára. jàmbá tó wọ́n dára àṣà Islam ẹ wá jẹ́ kí n wá báyìí nínú ọgbẹ́ bá lọ láìpẹ́ kálí láyé kò ní kọ́ ṣe. àwa fẹ́ bọ́ sí àmọ̀sọ́ lórí wà ní ìṣòro àhà afẹ́ ìṣòro àwa nínú ọ̀nà ìmọ̀ràn yẹn máa kó sórí ìdílé ìmọ̀ràn àkọ́kọ́ gbogbo àwọn tó bá jẹ́ òṣèlú ọ̀hún wọ́n máa ń yẹ máa ń fẹ́ ọjà ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́ àwọn obìnrin sáwà ẹ̀kọ́ ìdáwọ́ èyí tó ti wà lé sáfẹ́fẹ́ yàwó ní àtìyàwó tó ń bọ̀ afẹ́fẹ́ wọn náà àwọn tó jẹ́ fámìlì àfọwọ́ àtìyàwó afẹ́fẹ́ wọn náà àwọn ọ̀rẹ́ afẹ́fẹ́ wọn náà ìmọ̀ràn yẹn láti wá pa ìdánilẹ́kọ̀ọ́ àwọn àwọn àwọn ẹ̀rọ ti tó àwọn ọ̀rọ̀ aṣọ. alákọ̀ọ́kọ́ ẹni tó bẹ́ẹ̀ fẹ́ kọjá ìyàwó kan àwọn àdúgbò lọ ẹgbẹ́ omi ẹ̀sìn ní kìí fi dọ́là yàrá tó ní ẹ̀sìn ní kìí fi kí ni o kìí bẹ́ẹ̀ ti ta bí máa ṣàwọ́ wa àtúntà kìí fi ta bí máa dẹ́rù bá a ìyàwó ọ̀pọ̀lọpọ̀ bọ́lá ó tó ń fẹ́ yàwó ó ti bọ́ òsì lórí rẹ̀ lẹ́yìn tó lórí ìjọ ìwọ ọmọ rẹ̀ sẹ́wọ́ ìwọ súnmọ́ àti ìwọ náà bá lè dì rẹ ọlọ́jọ́ bè yíwa ìwé ti parí fún tàbí ló ti parí ó ti hàn kúrò àti ìgbọ́lágbáwá ọmọ olówó fún ọjà ìwọ́lọ́wọ́ fáìlì ọ̀rọ̀ ìlú òkè ọ̀jẹ̀ bàbá wa yà kọ̀ bá dé ìyàwó àti ìyàwó orí ìgbéyàwó ni ìlú. Fẹ́ẹ́ bọ̀ ọkọ̀ bá tán wà láì wọlé ọmọ tí ń bọ̀ tó ní ìbẹ̀rẹ̀ gbà ọmọ ìlú àti olùkọ́ èdè nàlá ni. Ìyàwó tí yọ ọmọ abẹ̀rù méjì náà àpá àwọn òṣìṣẹ́ ìlú ọmọ orí ìṣọ́ ti wà ẹ́jọ ìṣòro ọ̀rẹ́ ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ní kí wọ́n wọ̀ ní bá ti lé yòó jáàmù àwọn tí ń ṣe àbúláyọ̀ dání rẹ̀ jáàmù lè àbúlámà jáàmù ẹ̀dá bá ti à ń ṣàwọ̀wọ̀ àwọn olóòpẹ̀ta ojú ti ọjọ́ rẹ̀ yóò fi náà wọ̀ ya wa wàhálà ìdí ìjọba ìlú ìlà ìjọba dáná ìjọba ọlọ́ọ̀ni àwọn ìjọba ìyàwó má lọ bẹ́ orí ọlọ́ọ̀ni ṣùgbọ́n ní ìsìn ìyàwó tí ń bọ̀ òtún bí dẹ́rù bá àwọn àgbẹ̀kùn kápẹ́yàwó méjì mẹ́ta ṣe é ṣe ìjọba tẹ̀sán akẹ́yìn ọlọ́lá òfin ṣe pé olùwà wà ní àwọn alátó bẹ̀ bá àbá ti fi síjọ ilé wọn mọ̀ ṣe sí lóògùn káàsì máa fi bẹ́rù bá ìyàwó ìlú ṣe sí lóògùn wà ní ìgbéjábá ọ̀pọ̀ nínú tọ́kọ̀ èèyàn ọ̀pọ̀ àwọn àlẹ́lẹ́ kejì ṣe déédéé láàrin wọn. wọ́n ti ọwọ́ ọmọ òwe ibi tẹ́ ẹ̀ ṣe déédéé àwọn ohun tí mo sọ níbẹ̀rẹ̀ wà ẹ̀ pọ̀ tó lè. ìyẹn ló fà fún ẹ̀yìn omi èmi ni oníyàwó rẹ̀ nígbà ọ̀sán ni kó òní ti kọ́ ọmọ mi lórí òní bá ní òní kọ́mpítíṣàn bẹ̀rẹ̀ sí ẹ ibi tí kọ́mpítíṣàn bá wà ní ẹ̀ka lórí wà tí ọ̀rọ̀ àti kọ́mpítíṣàn bá kó òní ti kó pọ́lọ́ọ̀tì ẹ̀ náà ní nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ nílẹ̀ yorùbá ṣe ẹ̀rọ ẹ̀rọ yá bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ ní ìgbà yẹn tí wọ́n ta sí ìmọ̀ ní ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ kan náà nígbà dúró dé dúró dé tó bá náà ló kọmpútà bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ ní sàláàdì ní ọlọ́pọ̀ ní. kọmpútíṣàn dá ó é jẹ́ kí É dá ẹ bá lè é? tó é? yóò é? nínú yóò máa é, é, é ẹni ọkùnrin fẹ́ẹ̀fẹ́ẹ̀fẹ́ kọjá ìyàwó é déédéé bẹ́ẹ̀ bá É déédéé tó wà ní ọ̀hádì ẹgbẹ́ É wọ̀ ọ́ ilé òun àti ìyá wọn ti á lè gbé bẹ́ẹ̀ aláìṣedéédé láàrin ìyàwó ìmọ̀ akẹ́ta gbogbo àwọn afẹ́fẹ́ kọjá ìyàwó afẹ́fẹ́ ìtì ẹ̀ tàbí ẹ̀ àfáà ní ká gbìyànjú bọ́ọ̀mọ̀ ìṣe ìṣẹ̀lẹ̀ aláìṣedéédé lọ ká ní olórí àwọn ìyàwó àfẹ́fẹ́ wa ìyẹn máa ń fa kọjá sí wípé àwọn tó fẹ́ ìṣẹ̀lẹ̀ ọmọ bá ní ìwà bọ́ọ̀lù ìṣẹ̀lẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ ọmọ lórí ìgbéyàwó ẹ̀rọ ọ̀rẹ́ lágbo ọmọ àwọn búrẹ́dì ó ní ẹ̀jẹ̀ lórí wọlé náà sí èkó wọ́n ní àwọn onílọ ìṣúná ìṣúná ilé ẹ̀jẹ̀ ìdí náà ní èsì tí o lè dáyà owó ẹ̀jẹ̀ ló gbé ṣùgbọ́n kò sí tó kú táwọn àwọn òbí bá dé wọn à ń gbé léwu áàbùlẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ wọn tó léwu kí ìbá tó bá tó bá tó kí ìbá tó lé pọ̀ ó máa ṣe nínú ohun àmàtẹ́. Pẹ̀lú tó dé sí gbọ́ ohun tí mo gbogbo ara mi ní ìgbà. Ara wọn tó ti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ní ọjà ìyàwó mi tí wọ́n ja ààrùn. Ẹ̀rọ tó túmọ̀ sọ ní ilé àjà. Mo rí mọ́ọ̀kì wọn bá ń bí àwọn ènìyàn. Tí èdè tí ó jẹ́ sábìlì, mo lọ tó sọ̀rọ̀.

títọ́pọ̀ ló ti lọ́rọ̀ ló ti di wàhálà ní ọlọ́run ìyàwó sáàmì ìrẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí tó tún máa ń tẹ̀lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbẹ́ nígbà ọjọ́ àti ìwọlọ́pọ̀ àwọn ọmọ ọlọ́run tí wọ́n máa ń tọ́jú yàtọ̀ sí ìwé èèyàn ló ń gbé ṣọ̀tọ̀ lọ́wọ́ dáadọ́ ó pẹ̀lú bí ìtọ́ba wọlé ọkọ̀ ààrẹ lọ́sọ̀ dáadọ́ ìtọ́ba ti lé yẹn gbígbé síìtì lórí lọ́wọ́ ti lọ́la wọ́n máa ti lọ sí ìtọ́ba dáadọ́ sọ̀rọ̀ kì í ṣe kọ́ dára rẹ̀ tẹ̀lé o ìjọ ọ̀sẹ̀ rẹ̀ ti gbígbé ilé o tó lórí orí ìṣọ́gbọ́n tó ti láàrin àbá ọ̀rẹ́ sísà ọ̀rẹ́ ìyàwó ọkọ òṣèlú náà ló ti lórí ẹ̀sùn wọn bá ní ìyàwó àwùjọ ọ̀rọ̀ tí wọ́n jò ó àwọn náà ti jọ kí ló kó lọ sí oṣù àbá ẹ̀rọ ìwé ó ti ta fọ́ ọ lẹ́yìn wàhálà ti ọ̀la àkàkọ́ ó ti ra fọ́ọ̀lù àbá ìgbòho àti ìgbòho fájà ní ẹ̀rọ pọ́pẹ́ alùpùpù ní sáàtì fóònù káwá tẹ́kù gba fóònù lọ́wọ́ ọ̀hà bọ̀. Oye tẹ́lí àwọn ọ̀gá A week or two weeks lẹ́yìn ìgbà tó ti ṣáàjì wáyé àáfà lọ́ra new and twenty-four. kéèkù òyìnbó ọ̀hún new ìjọ ìjọba new and twenty-four fún ẹ ṣùgbọ́n ìjọba ìjọba èlé ṣòwò láwọn ọmọ ẹ̀ṣọ́ ìyàwó rẹ̀ èlé ṣòwò láwọn ìyàwó rẹ̀ náà. ìjọba ìgbàgbọ́ yẹ kó kí mo sọ yé. nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ àti ìyàwó rẹ̀ kí wọ́n pàtàkì and twenty mo tún wà lẹ́yìn náà àwọn fásitì ìyàwó lọ́wọ́ ayẹwo ọmọ ìyàwó tó wà lọ́sùn fún ọmọ ẹbí wọn dókítà tó wọ́n ti fẹ́ẹ̀fẹ́ lùsì ọmọ ẹbí ọmọ nílò ẹ̀yà àkókò àwọn ẹgbẹ́ máa sọ wọn wà láàyè ìyẹn náà tó ti jì láì lọ sí. Taiwan become a big place now. Igbo therefore irresponsibility on the part of a lot of husbands ẹni bọ́ọ̀bà ọmọ ìjẹ̀kẹ́ lómi oṣù ìyàwó kìrìkẹ́ bá kẹrin ó ti bàbá sí kéèkì sí àwọn ọ̀rẹ́ kò ní rábẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n fẹ́ náà kọ́kọ́ wọlé torí pé òun fẹ́ bọ́ ṣùgbọ́n tí wọ́n fẹ́ ìjà ti wà owó ìnáwó rẹ̀ náà ṣe kéde competition ló bẹ̀rẹ̀ ìlẹ́gbẹ̀ẹ́dìá ọ̀kan ti gbọ́n márùn márùn ẹ̀sùn mẹ́wàá kò lè sọ wà ní competition bẹ̀rẹ̀ àìlèjọ́ pàmíláró ẹ̀fọ́ máa wọlé wá sáré ọ̀pọ̀ ẹ̀sìn láwọn aráàlú ìlú náà àwọn àgbẹ̀jẹ̀lẹ̀ competition ló bẹ̀rẹ̀ ṣùgbọ́n káàmì ìyálé mi mi ò bímọ mi ò bímọ owó náà tẹ́tẹ́tẹ́ kò wá sọ bẹ́ẹ̀ ó ti ọ̀rẹ́ rọ̀ ọ̀gbẹ́gbẹ́ ló kọ̀ wà lọ́sọ̀ọ́sì òun ti lé ẹ̀rù tẹ́lẹ̀ tó lọ́wọ́ yàwó kejì tó wọ́n láti ọmọdé ọlọ́wọ́ ọ̀rọ̀ ìyá ọ̀jẹ̀ wọn lọ́tọ́ ti fọ́wọ́ àti ọ̀rọ̀ sí ọlọ́wọ́ ìyá ọ̀jẹ̀ tó lọ́wọ́ àwọn ọ̀rọ̀ àfa làbọ́dọ̀ ìdúró nínú lórí àwọn àtàwọn sẹ́rí wàláyé ikú ọ̀dọ́ lọ́wọ́ àwọn àti tó dé ó àwọn àwọn ọmọ ọmọ ilé máa ń bí ẹgbẹ́

kódà tó ní sọ̀rọ̀ ní kẹ́rì máa jẹ lọ́dọ̀ fọwọ́ sùkúl ìlú ìjọ lọ́dọ̀ sùkúl tó ní owó lọ́dọ̀ jẹ àwọn ìjọba ẹgbẹ́ ilé ìyàwó ìlú ìjọba ọmọ ìyàwó ìjọba lọ́dọ̀ kẹ́rì kíyàwó ẹ̀rọ ọmọ wà ní common fifty thousand ọmọ mẹ́ta ọ̀sán ìlú ìjọba ìjọba bàbá bá ní ọ̀gá ìyàwó yẹn ti fẹ́ bàbá ẹ̀ ẹ̀ pàwọ́ àwọn ìyàwó orí wà kọ́ lọ́dún ìlú ti kú náà wà látàwọn ìtàkọ́ gbà ìyà ìyà ẹni orí ẹni ti mẹ́lẹ̀ ẹ má wàá jáde ìyà ìyà ọlọ́run sọ bẹ́ẹ̀ tó ní àdìgbà ìyàwó rẹ ó lè fi ti lọ ní àláṣẹ rẹ ìyàwó rẹ èyí tó bàbá ti ẹ̀rọ kọ́lé èyí tẹ̀ lọ́wọ́ kí ó sì pọ̀ ọ̀bá lè lo ilẹ̀ ilé rẹ̀ tán yọ ṣọ́ọ̀bù méjì mẹ́ta sájọ mẹ́rin wájú pépé ìyàwó one ìyàwó two ìyàwó three ìyàwó four kájọ òwe ti bàbá ti ní wọ́n máa lo ṣọ́ọ̀bù lòdì ó fi méjì ṣe kí o ó fi rẹ̀ ní. tó ló ti àwọn ìgbà wájú ẹ̀ẹ́dì ní ìtọ́jú ṣọ́ọ̀bù má ti lo ẹjọ́ ṣọ́ọ̀bù lòdì ẹ̀yìn tẹ́ bá ti kọ́lé ẹ̀ bàbá pé ìyàwó rẹ̀ kò fi ṣẹ́ ẹ̀ lè fi ṣẹ́ ẹ̀ lórí dókítà rẹ̀ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ nọ́ọ̀sì ní olùwọ́sẹ̀ lọ sí kí òní ti fọ́nà ṣọ́ọ̀bù so ó lè fún àwọn kẹfún lọ́wọ́ kẹ bá kọ́ sí kí àti kẹ lọ́kọ̀ àti kó náà kọ́ ló lọ́wọ́ rí ṣùgbọ́n táwọn ìyàwó wá bá wà ẹ̀kọ́ tó ní kálí ẹ̀fà wà nígbà tí nẹ́tíwọ́ọ̀kì bá dà ọlọ́run ìlú láti rẹ̀ sí wa yẹ́sọ̀nù pàápàá tó ń wọ́n tó bá bá wà lórí àtàrí dúkìá wa tá a fi lè tó tó wọ́n bọ̀ wọn náà o. Jọ̀wọ́ gbogbo dúkìá náà yọ lójú òkú ọmọ ọmọ. Ṣùgbọ́n tí àwọn bá ti ní ọ̀nà tó wọ́n gbà wọlé, owó yóò kò máa wọlé ìlú lẹ́yìn àtẹ́yìn bá ṣe fún òun. Ẹ má jẹ́ kí á sílẹ̀ láwọn ìyàwó àti òṣìṣẹ́ pé wọ́n ọ̀dà ara rẹ̀ àwọn náà tó ní ṣe wúlò fámìlì wọn ẹgbẹ́ sọ̀rọ̀ ní ṣe wá bẹ̀rù ẹ̀jọ̀ ẹ̀yọ ọkùnrin ẹ̀ka tí ó jẹ́ àgbà by extension mo sọ̀rọ̀ lọ́lẹ̀ ẹ̀ka tí ó jẹ́ àgbáyé àwọn ọmọ wa náà ẹ̀jẹ̀ fámìlì wa sọ̀rọ̀ kọ́mọ̀ jẹ́ pé àwọn ìyàwó ọ̀kan sọ̀fà àwọn ọmọ òun àgbà ìyá alẹ́ tó ti mọ mẹ́rin lọ́wọ́ àti àwùjọ fẹ́ẹ̀sì kẹrin tó ní ìgbàlẹ́ jù bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ lẹ́jọ́ ọ̀la sọ́mà ọlọ́run lẹ́jọ́ ọ̀la ẹ̀jọ́ ọ̀fẹ́ àánú ọlọ́run lọ́wọ́ lẹ́jọ́ ọ̀la ẹ̀jọ́ ọ̀fẹ́ and no be surprised ó kẹ̀lé ìgbàlẹ́ lọ ṣùgbọ́n ọ̀la èyí twenty ọ̀gẹ́dà àárín twenty years lórí ìgbàlẹ́ lọ ó ti kò lè pè wọ́n lẹ́jọ́ pọ̀ ó lè jọ ọkọ̀ ṣùgbọ́n mẹ́jọ ìlà ẹ̀rí ìtura. Ìjọba òṣèlú ilé bá ta àwọn ọmọ ìgbà ọ̀dọ́ bá ta. Wọ́n mọ̀ jẹ́ káwọn ọmọ wa máa ti pọ̀ jọ bàbá ìtẹ̀sí lórí mẹ́lẹ̀ ìkọjá. Àwọn ọmọ tí ń léèrè, àwọn ọmọ tí ń kì, wọ́n ti lága àga. Ọlọ́run wa ti máa ń fa ọ̀sẹ̀ rí ìdílé ìlérè. Àwọn ẹni ọlọ́run ọlọ́run ti máa ń wí ìtọ́jú tó ń ká fún wa la gbọ́dọ̀ fún àwọn ọmọ wa ní ẹ̀kọ́ nígbà tí ẹ̀kọ́ ni wọ́n mọ̀ jẹ́ wọn tí ó fi di ọjọ́ ìgbé ìlú. Bákan náà, àwọn àdúgbò wọ ẹ̀fọ́ ní ọjà ìyàwó àlàákúlú fún mọ̀lẹ́ ìkìlọ̀. Àlàákúlú fún mọ̀ ọwọ́ lórí láàbù. Ìjọba gbọ́dọ̀ bílíọ̀nù kì í sọ̀rọ̀ bílíọ̀nù tó lè jẹ́ wọn kíláàsì obìnrin náà bí ọ̀gbìn àgbèrè àgbèrè òkèèrè láàkẹ́ yìí bẹ́ẹ̀ ni ọ̀gbìn àwọn olè ti mẹ́rin kò ní láàkẹ́ yìí wà wá kò ní láàkẹ́ yìí kò ní láàkẹ́ yìí. ó lè jẹ́ fún class follow ó lè jẹ́ professor wà lẹ́yìn obìnrin méjì ìfọ̀n ọmọ yẹn sí yà ìfọ̀n ọmọ tí ó ti wọ́n ti kọ̀kọ́ lọ ọ̀rẹ́ ilé ní ìlú láàkẹ́ yìí. ẹ̀yin tẹ́ bá fẹ́ yàwó kan tí wọ́n sọ obìnrin máa ń fọwọ́ lu ìjọba wọ́ọ̀lù obìnrin máa ń fi ìlú síra wọn obìnrin fẹ́ gbọ́n tí ń ṣẹlẹ̀ láàrin wa ìyàwó yìí olùwẹ̀lẹ́ omi nínú obìnrin ìwé àti ìṣú ọgbà ìyá àbí ìṣúró ti ọ̀la ẹ̀dọ̀ tí wọ́n kàn wọ́n tó ti àwọn ìwé náà ó fura ní oge ìdòdó ìdòdó yá àmọ́ lọ́dọ́ tí ó wẹ̀ sí àti ẹ̀mí ìyàtọ̀ ilé ìṣúná ọ̀la ìyàwó ní àkọ́kọ́ ìjọba ní ilé ìlú. ó ìwọ́n tó bá ní àwọn ọmọdé gbogbo kwẹ́sọ̀ tó ti bá bí ọkẹ́ ṣe yẹ́sọ̀ ló kwẹ́sọ̀ kwẹ́sọ̀ tó bá gbé ọba fẹ́ dáhùn ó lè fi làákà ìdáhùn tó o bá ti lè di yes or no question dàdá ṣe fẹ́ sún mọ́ àròkò oyọ́ ó lè fi lọ́wọ́ mo ti rẹ̀ sí ìwọ̀n ọ̀rẹ́ ìgbòho ìgbòho ẹ̀rọ àbọ̀wà bẹ́ẹ̀ ìwọ̀n akọ́ lórí àti ọ̀rẹ́ àti so yes or no question yóò dábàá bí kìlẹ̀ owó

ìgbà pé káwọn ìjà máa sọ ọmọ òkú ẹ̀fọn àwọn ìjọba ìlà àpapọ̀ kí inú á kàtà wà fẹ́sí wà tọ̀lá obìnrin ẹ̀fọn àwọn àti bí wọ́n bá wọ́ ọ̀wọ̀ torí wọn ṣe láti tó o bá lọ fẹ́ fún bíbí wà lórí wa bírèkì bírèkì rẹ̀ ti dìlà ẹ̀rọ àti bí lóòótọ́ wa gbọ́dọ̀ sílẹ̀ kó tó máa wọ́ lọ ilé ìrẹ́ ọ̀dà wọn. ọmọ wa mílò wà ní sẹ́tì rẹ̀ tó bá tún ṣe kẹ̀ kẹ̀ kẹ̀ ọbẹ̀ ṣe kíni ọbẹ̀ olùdó kọ gbọ́dọ̀ kan kò sì gbọ́dọ̀ tó ń jù tó ọmọ sẹ́tì rẹ̀ díẹ̀ díẹ̀ tọ́lọ̀ bá lóṣù lọ́pọ̀ mi lóṣù wà lóṣù ọ̀pọ̀ aláìsí ìṣẹ̀lẹ̀ àwọn ará ìjà wa ìwọ́n náà wọ́n ti wá lóṣù òun bẹ́ẹ̀ òun òun bẹ́ẹ̀ mẹ́ta òun òun bẹ́ẹ̀ mẹ́rin yóò dúró ní wọ́n lọ́jà kódà kẹfà ìgbé lọ́wọ́ ọ̀rọ̀ tó lè pè pẹ̀lú kó lè wà wọn lẹ̀ tó wà ọ̀dọ̀ wọn lè mọ ọ̀dọ̀ wọn lẹ̀ wà ìbáyẹ kẹ́ wá bọ́ọ̀lù èyí tó ní kẹ́ sí ni mọ̀lọ́rẹ̀ ẹ̀ ràṣí làbáàrọ̀ lẹ́kọ̀ọ́ yẹ kẹ́ kọ́ wá sí ìgbẹ́ kẹ́ tó lọ ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ wọn lè wà ní o ti ń bọ̀ ṣe é lè ṣe bàbá tẹ́lẹ̀ àbá bẹ́ẹ̀ sọ̀kò dàrú ọ̀rẹ́ tó lè jẹ́ àbúrò ìlú kúlè wọ́n lè àbá ìjọ ọba fẹ́ kẹta kẹyẹ tó wà lọ́dọ̀ ọ̀rẹ́ ní òun yá sùúrù la sọ fún ilé sọ ẹ tí ọba ti lè sùúrù lè rí ọjà ìyàwó kan sùúrù yẹn bẹ́ẹ̀ kú bí wọn ọkọ pé géèmù àti géèmù àwọn ọmọ tó fẹ́ ṣe lè káyìí wọ́n gbọ́dọ̀ wọ àbọ̀ aṣọ ọ̀dọ̀ lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ ṣe sábàtọ̀ gèrèjì ó ṣe sùúrù gèrèjì níjọba ti láti rẹ̀ pé ọ̀hún ọ̀gọ̀dá ìyàwó èyí ti sùúrù ọ̀rọ̀ àtúmọ̀ tó tọ́ sí wọn lọ́wọ́ sẹ́ ibi tó kó o ó bá gbé ìwọ tó wà wọn ò gbọ́dọ̀ tán wọn ò gbọ́dọ̀ mú ìjọba tó yà wọ báàkì tẹ ká lẹsẹ kọjá ìyàwó kan tó sì ní òòlù láyé ó tó ní ìṣòro ìjọba àti bí òṣèlú ní orí bá láàárín àwọn ìyàwó àti kéde owó ìgbé títún máa ń bẹ̀rẹ̀ ní gbogbo àwọn òbí wa ní ìṣẹ̀lẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ àwọn ẹ lọ sọ́jà àwọn òbí wọ́n máa ń fẹ́ ìyàwó ni wọ́n gbọ́dọ̀ sọ làákà yìí àwọn òbí rẹ̀ lè máa fi hàn sí ọba wọn nífẹ̀ẹ́ ìyàwó ilé ìjọ máa kọ́ ọ́n jù àwọn òbí máa ń nífẹ̀ẹ́ wọn sọ àgbà tó máa ń gbé òbí náà bàbá yàtọ̀ fẹ́ lòlù ìmọ̀ fẹ́ lòlù mọ̀ kọ́ ọ̀bọ̀ lọ iná mẹ́jẹ sí rọ́ọ̀ṣì tó gbọ́dọ̀ bá jẹ́ fọ́ọ̀fù báyìí ah ìwọ́n tó ní kí ọ̀pọ̀lọpọ̀ tó ń ní pásọ̀ òfin ìrọ̀wọ́ ìwọ́n làwọn bá ní ìtọ́ ọmọ ìkéde wàhálà tó ọmọ ìpalà rẹ tó ọmọ ẹgbẹ́ mọ́ òkòrò rẹ tó ọmọ ẹgbẹ́ fẹ́ yàwó rẹ. ìwọ́n lọ́yẹ tó bẹ̀rẹ̀ yọ ọba rẹ̀ wà láyé ọmọ rẹ ní ọ̀dà gbàgbé ìwọ́n làwọn bá ní ìtọ́ ọmọ ìwọ́n làwọn ọ̀dẹ́ kọ́kọ́kọ́ ìwọ́n lọ́ọ́ ìyàwó kejì ò ní sáré tọ́jú ọmọ bíi rẹ̀ ṣùgbọ́n máa fa wà láti ọ̀pọ̀lọpọ̀ owó tí wá ní a ọjà àkọ́mà lọ́wọ́ àwọn àlùjẹ́ ìṣòro. àlùkò ìwọ tó bá ti dé òwe láyé tó o níyàwó ọ̀nà bó ṣe máa balance equation tó o fi ní ìlú ọlọ́ba àwọn òbí rẹ̀ ọ̀dọ̀ ìyàwó ọlọ́sùn ẹni máa ń lo ìdíkọ́sọ̀rọ̀ rẹ̀. alákọ̀ọ́kọ́ gbogbo ẹ̀yọ́ obìnrin fẹ́ bá sọ. àwọn bá àwọn ọmọ ẹ̀rọ orí tí wọ́n fẹ́ fẹ́ yà wò ní asọ́dúnrún tó mọ̀ sọ̀rọ̀ sùúrù lọ́wọ́ ní sùúrù ṣe kí ni lọ́wọ́ ní ọkọ̀ ní òwúrọ̀ ẹ̀ ló sì mọ̀ ọkọ̀ ní òwúrọ̀ ọ̀tà àkótọ́ náà ẹ̀ ló sùúrù ó ti fẹ́ lè lára ìtò lè lára pọ̀ tẹ̀lé sùúrù ìtò nílá ó ṣe kí ni ó pọ̀ bẹ́ẹ̀ ṣe sùúrù oyún bẹ́ẹ̀ ní gẹ́ ṣẹ̀dá ló kẹ̀kẹ́ ní àárọ̀ ìlú rẹ̀ ó lẹ́yìn tí máa tún lé ìgbà ìṣòro ní mọ́ ó àfà ojú aláàbò lọ́fẹ́ olùkúrò ní ìlú oyún bẹ́ẹ̀ ní gẹ́ sùúrù ní ṣé mo máa lọ lò ọmọ bẹ́ẹ̀ bí ìgbà lẹ́sùn ẹ bá fi orin ìgbà yìí àwọn tó kúta lọ́wọ́ pẹ̀lú ọ̀gbẹ́ni ní ọmọ àti ìpàdé olórí gbogbo ẹ̀ olùsọ̀rọ̀ lẹ́yìn tí wọn náà wọ ọkùnrin tí sọ ọkùnrin tí sọ sábà yà fífi ọ̀ sábà bẹ̀rẹ̀ sẹ́yìn náà wò sẹ́yìn rà ní wọ́n lé aláì òdòdó tó wọ́n o olórí ìlú ẹ̀kọ́ tí ọmọ márùn-ún bá ti kíkó o olórí ìlú ìkẹfà ní o àwọn ẹ̀ẹ́fẹ́ sùúrù lórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ẹ́fẹ́ sùúrù lórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ẹ́fẹ́ yàgò Ela ìwà pé ela é fẹ́ kí àwọn ilé sún ọ̀rá ilé òun bá mi. ẹlẹ́kẹ̀ẹ́jì tọ́kàn ẹlẹ́ni tọ́mọ ìyá tí ọkọ nífẹ̀ẹ́ ẹgbẹ́ sọmọ ìyá ni ìlànà é ń mú ẹ̀mí ìwọ́n náà o wa. ọkọ ní òwò ọ̀fẹ́ tẹ̀lé ọ̀wọ́ fẹ́ ó lè jẹ́ pé tọ́kọ ní pẹ́ẹ́pẹ́ ní ọ̀hún bá wò sẹ́yìn obìnrin ní oṣù ọ̀hún wọ́n sọ fẹ́ẹ́ àtàgbé ọ̀hún tó fẹ́ẹ́ fẹ́ káàpù ló tẹ̀lé olùkọ́ fẹ́ẹ́ wọn lójú ọmọ ìyá ọ̀gbọ́n kan ìwọ́n ló ní kọ́ọ̀pù ọkọ̀ ọ̀rẹ́ fẹ́ẹ́ ọmọ tí ló tẹ̀lé ọ̀rẹ́ tó wọ́n

service our honor out self obsession and to know over service in most cases ìtọ́ ọdún ṣe ní pẹ́pẹ́ lórí nínú ọdún díẹ̀ báyìí ìgbà méjì ẹ̀rọ láwọn bá ń lè ìgbà tọ́kọ fẹ́yàwó rẹ̀ ọwọ́ àtúnṣe dáadáa sí àwọn tọ́jú àwọn ìlú pé a ah, wà láì wò ó lè ẹ̀rọ rẹ báyìí ìyàwó sọ bẹ́ẹ̀ é ẹ̀rọ rẹ mú o. torí pé tí òṣèlú tẹ́lẹ̀ yẹn tó wá sí nínú pé òun pàṣẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lè jù lọ́wọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀kan lè wọ́n sì sọ ọjọ́ tó ṣe kápá ọ̀dọ̀ wa kó sọ owó ẹ̀. àlepa ọba ìjọba ẹ̀ ń tẹ̀lé ṣùgbọ́n tí ó wà nínú lọ àtàlù ọkà ibi tó bá dá pé tó ń fọ ó ń fọ òòrùn ìṣòro wà ní ọjọ́ kan òun ní ọjọ́ ẹlẹ́kẹta ẹgbọ́n tó lọ wá lórí ìpínlẹ̀ kàwọ́ ẹni ìyàwó fẹ́fẹ́ yàwó ló máa tó fẹ́rẹ̀ fáwọn ìlànà bàtà ìdí àtàwọn ọmọ ìyá àti ọlọ́run sára yìí tẹ́lẹ̀ lórí ẹni tí kẹ́ sọ ṣe ó lè lè lára rẹ̀ àyíká àyíká ní ìrìnàjò ìgbà second hour onídìí ọjọ́ rẹ̀ àkàrí ibi kẹ́rẹ́ mọ́nà tọjọ́ báwo òun ní àwọn ọba ti ẹ̀sẹ̀ báwo òun ní ọ̀rọ̀ sílẹ̀ yẹn àwọn ọba tó gbúgbọ́ dé wọ́n máa lọ yíwọ́ padà wà láàyè ní bí a ti ń sọ̀rọ̀ ìwé kéèkì lábẹ́rẹ̀ tí wọ́n bọ́. ìyáálé ẹ̀kọ́ ló fi ìjà ṣùgbọ́n mo rẹ̀ ọ́pẹ́ ìjà ọmọ ilé àgbà ìbẹ̀rẹ̀ ìjọsìn lórí lọ́sí àrùn àtàwọn ìmọ̀tọ́ ọkàn. ìjà àwọn ilé ẹ̀sìn tó bẹ́ẹ̀ sí ìlú sẹ́wọ̀n náà wọ́n ṣe wọ́n náà ń tẹ̀sí ìtàn àtẹ̀wọ́tẹ̀wọ́ èmi àtàwọn ọmọ láti wá ṣe orí rẹ̀ àjẹ̀rù sọ̀rọ̀ rẹ̀ tó bá wù ú ààrẹ ìjà nípa iṣẹ́ rẹ̀ gbogbo wọn bá wọn jẹ́ alákọ̀ọ́ ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú orí rẹ̀ sọ̀ṣe àwọn ilé ṣùgbọ́n ọdún òbí wọn rẹ̀ fi tàbí oúnjẹ wọn rẹ̀ fi tàbí oúnjẹ ìjọba ìrọ̀sọ̀ ọmọ ìjọba aláṣọ mẹ́tọ́ bá ti máa kélé sùn kì í lóko ẹgbẹ́ láti ọlọ́ọ̀tún àìsàn tó wọlé láàyè nínú àdánwò tó wá sọ̀rọ̀ fẹ́ẹ̀ ẹ̀yìn ọ̀gá tó fẹ́ ṣe wọn àti kí àbá àwọn olóyún dàgbà nígbà tó bá ti láwọn lọ sórí àtẹ̀tẹ̀ ọ̀sẹ̀ àtẹ̀tẹ̀ ìwé tí wọ́n ti ṣe alákùnrin náà lẹ́yìn àwọn náà ti wá jẹ nípa wọ́n so gbogbo ọ̀nà ó tó kù ọgbọ́n náà ní ọ̀pá ọgbọ́n ló bí wọ́n ní kọ́mọ̀ fẹ́ pẹ̀lú gbìyànjú ìlànà súnmọ̀ ìwúgbé àwọn tó àwọn abáfẹ́ ọ̀gá àgbà ojú ọlọ́run wá lọ lọ gbogbo ẹ̀sìn lọ àwọn àṣàkáwà ìwà àṣàkáwà àwọn àgbẹ̀ tó sọ̀rọ̀ wọn náà wọ́n wọ́n ní ìlú lọ ẹsẹ̀ sùúrù bá ẹ̀ẹ́dẹ̀ẹ́lẹ́gbọ̀ ọkọ̀ ẹlẹ́gbẹ̀yàwó ìjọba lọ́lẹ́ lórí wà láìpọ̀ bá kú lórí ẹ̀kẹ́ ẹ̀ṣẹ̀ pọ̀wọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ ó nà kọ́ jẹ́rẹ̀ àti òwòlì tó ọmọ èròjà wà láì ọ̀rọ̀ àwọn ọmọ mi torí pàpà lẹ́yìn ọ̀rọ̀ àwọn ọmọ sòwò ọ̀rọ̀ sí ẹlẹ́gbọ̀ ọ̀rọ̀ ọ̀gbà fún dára sírùkù ló ṣe ọ̀rọ̀ àwọn ọmọ ìnáwó mọ̀ yusuf bìlá kàkọ́dẹ̀ hákọ́ mọ̀ lọ́wọ́ àlẹ́ ìlú

ẹni ọ̀rọ̀ ẹ̀sìn làákà ìfà àwọn obìnrin lọ nínú wọ́ọ̀gù mo tó ma kéèsì mi bẹ́ẹ̀ islamic kìnnìkan náà wọ́n lọ́dọ̀ dáhùn dáadáa ìyáálé lọ sa òòlù síyàwó débi pé gbogbo aṣọ aṣọ rẹ̀ ni wọ́n lò sọ̀rọ̀ pé kí ìyàwó àwọn ẹgbẹ́ ẹgbẹ́ lè sàṣọ síta kẹ̀mọ́ sára fún ìyàwó ìyàlẹ́ ẹ̀rọ sára fún ara ara aṣọ náà kò sí rúkìá bẹ́ẹ̀ sáré òkè àtọ́wọ́n tó gbàgbà tí bá ti àwọn ọba wọn lẹ́yìn ọkùnrin fẹ́ fẹ́ àwọn olùkọ́ wọn fẹ́ ìdílé wà láyé ìfáàmù sórí wọn fẹ́ wà kẹ̀kẹ́ lónìí àwọn olùkọ́ náà ni àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ lọ́dẹ́ kọ́kọ́ ní ẹ̀sẹ̀ lélẹ́ mi mo ti pépè tó yá ẹ̀sẹ̀ mi ọlọ́run ló wọlé yọ ìyẹn náà dá ọwọ́ mi wọ́n èlò máa ń yẹ ẹranko yọ ṣùgbọ́n wọ́n ti pọ̀ lọ ní olóògùn ṣíríkù nìyẹn tó o bá kú ó jò nínú jáàmù máa ó lè jáde mọ́ ìtọ́wọ́lọ́pọ̀ lọ́wọ́ tó o tún lè ṣe kí ni o tún lè ṣe ìwọ ló lù wà láì wọ ló lù torí náà ẹ má tẹ̀wọ́ ọ̀rẹ́ bí ẹ̀rù mo máa lọ ní olóòkù ẹ̀yin olùdókè lọ́fẹ́ mẹ́yàwó mi bẹ́ẹ̀ abóyàwó nípa wọn ti di àwọn ọmọ tó fẹ́ fáwọn ọ̀rẹ́ wọlé ọkọ̀ tó bá ti ní bẹ́ẹ̀ lọ kò sí ra ní ẹ̀yìn olùdókè lọ́fẹ́ ìmọ̀ràn mi ìfẹ́ ni olùdókè fẹ́ yàwó ẹ̀rí ti wípé ọ̀rẹ́ bẹ́ẹ̀ lára ọmọ ọkọ̀ ju iṣẹ́ ìlànà ọpọlọ owó ìtàwọn ìtàní ẹ̀sùn ìjọpọ̀ ní ẹ máa wo ní lọ́wọ́ àwọn orí ọwọ́ owó ìtàwọn ìtàní yóò sọ̀fọ̀ ọkọ̀ òun ní ìdí èrè ọwọ́ torí náà ọkọ̀ rẹ̀ bẹ́ẹ̀ òní ti mẹ́ta mẹ́rin tó bá ti wá sọ lórílẹ̀ kọ̀ọ̀kan pé kí ọwọ́ ènìyàn máa fi yí máa ń kọ̀ọ̀tún

mọ́tò ìjọba ìlú owó mọ̀ ń bọ̀ wà fẹ́ ẹni nítorí bá ń Ìwọ náà rí ẹni tó ń lọ bá sọmọ ìyá rẹ̀. Lọ́nà ọ̀nà ọ̀gbẹ́ à òsì tó bá ti wá lọ́wọ́ àgbẹ̀rẹ̀ ìjọba. Ìwọ náà fi ra àwọn sípò pé wọ́n bá fẹ́ yà wò lé wọ́n ń bọ̀. Sori wọ́n lọ bá ilé òun. O lè máa rí kí ìbò rẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ ẹ̀wà ìwọ ni wà tí wọ́n ti. Wọ́n náà bá jẹ́ ọ̀rọ̀ tó bá gbé wá lẹ́wà àgbẹ̀fẹ́ ti fún mi. Àwọn kí lè fẹ́ jẹ jẹ. Bákan náà ìyàwó ló ti mọ fámìlì ìwé. Mọ̀jẹ̀ kí àwọn ará àbáwọ̀dà fámìlì ìwé. Àwọn ọ̀rẹ́ ìdílé, àwọn ọ̀rẹ́ ìyàwó ilé, ọmọ tó ní mọ́ra ọdún ẹ̀sọ̀ ṣe. Káàdùn ní ẹwà tó ti tọkọ ọdún àwọn ọmọ tó lè bá wọn ẹ̀rù ṣe dáadáa sáwọn fáwọn gbogbo àwọn bá wá ẹgbẹ́ ẹbí ọmọ ẹbí ìyàwó ẹbí àwọn ìyàwó ẹ má gba àwọn fámìlì kò sí fámìlì tí èyí challenge ìrọ́lẹ́ ìyàwó ẹ̀rọ sọ́yọ̀ láìpẹ́ kí ni ìsọ̀rọ̀ ìpàdé ìyàwó ayé ẹgbẹ́ káàdì kan issues táwọn kò wọ́n sì lórí pàṣẹ láìpẹ́ wọ́n yẹ kó la ìjọba ìyàwó ìrẹ́lẹ̀ ìyàwó títí tọ́wọ́ bá ti lè yá ojú wò táwọn jẹ ìgbàlódé jà káfí ara sọ́ọ̀tẹ̀ kí bá ní ìwọ̀n náà wá ẹ má wà jẹ́ àwọn àkáàrù rẹ̀ ní ìwà fámìlì àtàwọn tàbí àkọ́kọ́ kájọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn aláburú kan tẹ̀lé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ fámìlì ìṣẹ̀lẹ̀ fáwọ̀fáwọ̀ ibi táwọn ọmọ ìgbà fáwọ̀fáwọ̀ lọ́wọ́ wọn kò láyé ìwọ̀n ìwọ̀n fáwọ̀ ìgbà àwọn ọmọ àwùjọ tí wọn bá ti wò àdánwò ṣe kí ni o ìyẹ̀lẹ́ ti lọ ní kéwì ti rí ìyẹ̀lẹ́ ti lọ ní ọgbà fúnraṣà ìyẹ̀lẹ́ ti lọ ní ìlú sexual act ìyẹ̀lẹ́ ti lọ ní kéde ìfẹ́sán kéde ìmọ̀ àpààyàn àwọn ènìyàn ọ̀pọ̀ ọmọ ọmọdé làwọn ọmọ gbé oríṣiríṣi àwọn àbẹ̀wò òun ní ọmọ sọ̀rọ̀ ẹ jẹ́ ká gba òfin ọlọ́run ká ṣe ẹ̀bẹ̀wò ọlọ́run gẹ́gẹ́ bọ́lá àpàdánù rẹ̀ ìgbà àdúgbò wa abẹ́lọ́ àwọn ojú àwọn tí ó dára òjò ẹ̀ka yóò máa ń bí ṣe àwọn àti ìwà ọlọ́wà ọlọ́wà náà ti wáta ìlà ìlà ìlà ìlà òjò àwọn àwọn ọ̀dọ́ أشهد أن لا إله إلا أنت أحسن السلام عليكم ورحمة الله وبركاته